afa sista yẹn. o oh, sista ti mo gbọ́ nígbà náà rí bó ṣe wà yẹn ó ṣe é sùn ah broda mi eh. nǹkan tó bá òdẹrùn rárá tọ ah. <laughs> mo mọ lẹ́kùn tó fún mi lánàá yẹn eh. mo mú fi kọ́ dùn. Ah! máa jẹ <laughs> ọlọ́run bá ń gbọ́. ẹwà eh, owó mi ló lè wá ṣe báyìí. márùn ni <laughs> márùn tó sọ ni. Ah! èmi àti ẹtì iṣẹ́ ń bí yìí for over two years mo ò rí bàbá yẹn rí mi ó lè sọ pé kọ́sítọ́mà wa ni náà wọ́n sọ pé òun ti ṣèyàn kan léṣe sínú ilé pé ó lè má tètè jì ó dẹ̀ fẹ́ fílẹ̀ náà òun lọ́sùn pé mi ni mo máa wà níbi tẹ́ni ń bá lọ ṣẹlẹ̀ jẹ́ ká verify now.